والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته Setelah itu محمد صلى الله عليه وسلم Wasallam Sama في ذات berukuk أنا sopri سمع الله لمن حمده وسمعنا ركع ربنا ولك الحمد أبي ربنا لك الحمد أبي اللهم ربنا ولك الحمد أبي اللهم ربنا لك الحمد متى من معي الإمام ابن القيم رحمه الله وأنا واقف ثاني يعني له أتبع النبي صلى الله عليه وسلم يأتي إليك يعني قلاني اللهم ربنا ولك الحمد وأنا واقف ثاني يعني له شو واقف ثاني يعني له ولا زمنام بين البخاري المسلم bu polis meleğini yürürken ile tadına Nebi صلى الله عليه وسلم ربنا لك الحمد ربنا ولك الحمد اللهم ربنا لك الحمد اللهم ربنا ولك الحمد وبتباوين اليوم نيجي يا نبي صلى الله عليه وسلم إذا ما نسقي لا يتبع الله لمن حمده اللهم ربنا لك الحمد ملء السماوات وملء الأرض وملء ما شئت من شيء بعد أهل الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك عبد لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد eléyìí wà صحيح مسلم قال النبي صلى الله عليه وسلم bẹ́ẹ̀ lẹ́yìn كيف ما gbórí sókè ó sọ wà nínú muslim bákan lẹ́yìn tí wọ́n ti gbórí sókè láti rúkú ọ̀ wọ́n wá sọ pé alhamdulillahi hamdan kathiran tayyiban mubarakan fi alhamdulillahi hamdan kathiran tayyiban mubarakan fi. كما تقول اللهم ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ملء السماوات وملء الأرض ومن أما بينهما إلينا وأن الرواية منه ومن أما شئت من شيء بعد أهل الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك عبد لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع منك الجد منك الجد إذا kúkúrú إذا parí gbólóyìn nínú tá a wí àbí tá a máa wí nígbà tá a bá gbórí sókè láti rò kó yìí. òní pé àfọkù máa kọ́ lè rà ètò bí jódodo jù nínú tẹ́rù kan wí ọ̀kùn lónà lẹ́ka tó tilẹ̀ jẹ́ pé gbogbo wa pátá náà ẹ̀rù la jẹ́ pé wọ́n lọ. ìwé ètò bí jẹ́ òdodo jù nínú tẹ́rù kan wí ọ̀nà ni allahumma la mani'a lima a'tayt ìwọ náà kò sí ẹnìkan tó lè kọ́ dínà kí n tọ́ ọba fẹ́ gun ní ọmọ ìjẹ̀dẹ̀ ni kò sí ẹnìkan tó lè kọ́ dínà kí n tí wọ́n ọlọ́run ọba fẹ́ fún yàn ọmọ tẹ̀yàn lọ́wọ́ àbẹ́yìn gbà pé mbẹ́ kò sí wọn ni àmọ́ ọ̀hún yẹn lè máa mẹ́rin àìsí kò sì sẹ́ni tó lè fún ni ní nǹkan kan tí wọ́n ọlọ́run ọba ọ̀fẹ́ fún ni àbí mbẹ́ tó lè fún yàn kò sí lẹ́ wọ́n lè yẹn ń ìyànjú oníyànjú kan kò lè ṣe láǹfààní kan lọ́dọ̀ wọlọ́ láti rí nǹkan kan tó o bá kọ́ pé ó rí ìyànjú oníyànjú kan tàforí lajì láti fọrùn rẹ́rù òkú kí n rí nǹkan kan gbà lọ́dọ̀ náà tí ìbá ti kọ́ náà bá kọ́ pé ó rí eléyìí ń bẹ nínú sálẹ̀ bisalòlá àṣẹlẹ̀ máa ń wí eléyìí yóò fi hàn wáyé pé ìmáàmù tó bá sọ pé sami'a Allahu liman hamidah yóò tún sọ yìí pé. Rabbana walakal hamd nítorí pé àwọn ẹ̀rí tí òun wá wípé lè má wọn pa méjèèjì pọ̀ wọn kò tó lẹ́rìí láti sọ pé ìmáàmù òní máa wí gẹ́gẹ́ bá àwọn màlìkí àti ti sọ wípé nínú àwọn hadith ànábì ní fàyídà qala sami'a Allahu liman hamidah faqulu Rabbana walakal hamd gbẹ́gbẹ́ àti lè má wọn sọ pé sami'a Allahu liman hamidah ẹ̀yẹ sọ pé Rabbana walakal bẹ́ẹ̀ ni máwọn ìgbà wọ́rọ̀ tún wá látọ̀dọ̀ Abu Hurairah àtàwọn míì kẹ́bí tí wọ́n lọ sàkéyìn Muslim wọn àbí sọ̀rọ̀ láti sọ̀rọ̀ tó bá gbórí sókè láti rò fún wọn lẹ́yìn tó bá sọ yìí pé sami Allahu liman hamida rabbana wa lakal hamd wọn máa ń tẹ kóló lẹ́yìn tó bá sọ rabbana wa lakal hamd wọn ń kírun fáwọn èèyàn wọn sọ imam wọn sọ sọ pé rabbana wa lakal hamd eléyìí túmọ̀ sí pé ìwọ imam wọn náà lóde wọn bí òtún ṣe ní fa ìnira fáwọn ẹni tó bá ń kírun tó bá ń kírun lẹ́yìn rẹ̀. ó tún wá nínú àdé tèmi tó náà tó kórégé látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam pàdé bí máa sọ yìí pé nígbà tó bá gbórí sókè láti òkú ọ̀. اللهم اغسلني من خطاياي بالماء والثلج والبرد ونقني من الذنوب والخطايا كما ينقى الثوب الابيض من الدنس وباعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب فتماوي ó tún wá ní ẹgbàá wá mi nígbà táwọn ẹbí bá gbórí sókè láti rògbò lẹ́yìn tó máa sọ pé rabbana wa lakal hamd wọ́n tún máa sọ pé li rabbiyal hamd li rabbiyal hamd li rabbiyal hamd li rabbiyal hamd títí tí ìdúró yẹn ó fi ṣe dọ́gba pẹ̀lú rògbò wọn. li rabbiyal hamd li rabbiyal hamd li rabbiyal hamd alhamdulillahi ala ni'mati at-taysir. a rí pé ìrọ̀rùn lẹ́sìn islam àti dúpẹ́ fọlọ́run bá lórí bó ti fẹsẹ̀ rọrùn. ọbẹ̀ nínú àwọn èèyàn tó ṣe pé kò lè wí ju Rabbana walakal hamdu lọ́kọ́ máa wí ó sì bẹ́ẹ̀ nu ẹni tó lè ṣàfikún ọ̀kan nínú àwọn kẹta àti wí yẹn ó sì bẹ́ẹ̀ ẹni tó lè ṣàfikún nǹkan míì níbi òṣìṣẹ́ máa ó sì ju li rabbiyal hamd li rabbiyal hamd li rabbiyal hamd tó náà máa wí títí tí lè má mọ òfin lọ sí orí kalẹ̀. ìgbàwọ́ ọ̀rọ̀ tún wá láti ọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam wọn máa dúró pẹ́ débi pé ẹni tí máa ń wò wọn ó lè ebi nàṣìyà mẹ́lìkẹ́kọ́ àlẹ́sì ilé ẹ̀rọ rúkùn wọn àlẹ́bí ti gbàgbé fáwọn kírun látàrí wọn ti ṣe máa pẹ́ tó ní ìnàró lẹ́yìn ìgbà tí wọn bá nàró láti òkú lati oko ìgbà wọ̀ọ̀rọ̀ wá tún wá láti ọ̀dọ̀ Anas bin Malik رضي الله عنه يتيم إمام مسلم بغدادي ولكان رسول الله صلى الله عليه وآله وسلم إذا قال سمع الله لمن حمده قام حتى نقول قد أوهم ثم يسجد ثم يقعد بين السجدتين حتى نقول قد أوهم قال النبي صلى الله عليه وسلم ثم ما سوف سمع الله لمن حمده وما تدينه tẹbi kó aṣọ pé wọn mà ti gbàgbé ra wọn ti gbàgbé pàǹkì ọ̀run ni ànábì ò ti gbàgbé wọn ń gbígbó lòyìn rántí ọlọ́run ànábì àti fún máa forí kalẹ̀ wọn sì máa jókòó láàrin ìforí kalẹ̀ méjèèjì

tóbi fẹ́ẹ́ dọ́gba pẹ̀lú rúkú náà dáadáa wọ́n pẹ́ ní ìnàró lẹ́yìn rúkú títí tí ìdúró náà ró yẹn tó fi dà gẹ́gẹ́ bí rúkú dáadáa sẹ́wọ̀n kí sọ́lá tó kò sóò lẹ́yìn tí anabi ké fati àtàwọn ké súra tó gùn gán bí Suratul Baqara wọn rò kú wọn tún wá pẹ́ gẹ́gẹ́ bí pípẹ́ wọn ní dúró sami'a Allahu liman hamida rabbana wa lakal hamd wọ́n tún dúró pẹ́ dídúró pẹ́ ń bí wọ́n kéwù ni wọ́n tún ké fásíà àti súra mi tó gùn gẹ́gẹ́ bí alẹ́ ìmọ̀ràn. ẹ̀yin rẹ̀ ni wọ́n sọ pé sẹ́mi Allahu liman hamida rabbana wa wọ́n ibi ni wọ́n ti dúró pẹ́ láì wọ́n dúró pẹ́ ń bẹ̀ láì wọ́n ké wọ́n ti àwọn gbólóyìn ọlọ́run nígbà tí o gbé orí sókè láti rògbò kéde kó a máa dá wúru lọ sísàlẹ̀ náà wà á farabalẹ̀ wà á wí àwọn gbólóhùn ìrántí ọlọ́run gbólóhùn kánjú lọ síbí inú ilé ayé náà lọ wà tẹ́lẹ̀ náà gbogbo wàhálà rọ lásán tó ń lé lásán ká tó wá débi tó ti kírun tó wà lọ kánjú I have many things to do tó burú síbí náà ló ti ṣe látọjọ́ tó ti pẹ́ tó fi dá kankan bó ti fi dá kankan náà kí tó farabalẹ̀ kó fi jọ́sìn kọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá rẹ̀ tó eléyìí jẹ́ báwọn. nínú sọlẹ́tù kùsùfù yìí anábìyẹ sọlá àdìsílẹ̀ wọ́n pẹ́ wọ́n pẹ́ nínú kú jọjọ débi kú wá nínú sọ̀híhùl ìmáàmì mùsùlùm ìgbà nàbì sọlá àdìsílẹ̀ wọ́n ti rùkú tó ju méjì lọ ní rákà kọ̀ọ̀kan ìwáyà kan sọ pé wọ́n ti rùkú mẹ́ta ní rákà kọ̀ọ̀kan lọ́dọ̀ Ibn Khuzaymah rahimahullah òun sọ pé wọ́n ti ẹ̀sìn rùkú mẹ́rin ní rákà kan. sòṣùgbọ́n ìtọ́dọ́gba jù ní pé rùkú méjì náà là nábì ṣe ní rákà kan. sòṣùgbọ́n àwọn ìtọ́gbẹ̀gbà wọ̀rọ̀ wa àwọn nìyapa wà ní inú nǹkan tí wọ́n gbà wá nígbà náà Nabi sallallahu ṣe ní pé rùkú méjì ní rákà lẹ́yìn rẹ̀ làfàwà fọ èsì fún hadithi albọ̀rọ̀ ibn azib níbi tó ti sọ pé ìdúró anabi sọlá àṣẹlẹ ìjókòó rẹ̀ láàrin ìforíkalẹ̀ méjèèjì ìnáró rẹ̀ lẹ́yìn ìgbà tí ó rò kó gbogbo ẹ̀ ọ̀fẹ́ ṣe déédéé ara wọn pẹ̀lú ìdúró rẹ̀ nígbà tí bá ń tó nínú rẹ̀ ṣùgbọ́n Ibn Qayyim fèsì wípé ìran anabi sọlá àríwá àṣẹlẹ kọ́dà tí wọ́n máa dúró pẹ́ nígbà tí wọ́n bá ń kí o ṣùgbọ́n àwọn nǹkan yòókù yẹn èyí ti pa anabi máa torí pé àwọn ẹni tí wọn kì í fẹ́ kí ìmáàmù ọpẹ́ jù lórí irun àwọn ìfẹ́lẹ́ yìí tẹ̀ ìpèsè ọ̀sẹ́rì àti dúró àti ìjókòó láàrin ìforíkalẹ̀ méjèèjì dúró kéwù àti ìjókòó láàrin ìforíkalẹ̀ méjèèjì wọn ni wọn dọ́gba ètò túmọ̀ sí pé bóyá àwọn ike bá jẹ́ àgánjá tó àwọn ẹni tí wọn kì í fẹ́ kí lè máàmù ọpẹ́ lórí irun níwọ̀nba àwọn máa fi ru eléyìí tẹ̀ ìpèsè nítorí kí wọ́n tún padà síbi àdéhùn Anas ibn Malik radiyallahu anhu àtàwọn mìíràn àwọn tàbí mìíràn tó sọpá nàbí sọlá àṣọlá máa ń kí wọ́n sọ bá ti kọ́sà lórí rákà kan. ó sì dájú pé wọn ò tún ní pẹ́ láàrin ìforíkalẹ̀ méjèèjì náà bí gígùn wọ̀ sọ bá ti kọ́sà ṣùgbọ́n wọ́n pẹ́ ní ìjókòó yẹn lódì wọn àbí ìjókòó yẹn ti ṣe ń jẹ́ dòkó. wọ́n pẹ́ lórí ìnàró lẹ́yìn rògbò lódì wọn àbí ti ṣe ń jẹ́ ìnàró lẹ́yìn rògbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí di eléyìí lẹ́yìn rẹ̀ anabi sallallahu alaihi wasallam tó máa ti allahu akbar tó máa ti allahu akbar wa yakhirru sajida wọn máa ṣubú lẹ́ni tó forí kalẹ̀ fún ọlọ́wọ́n bá wa wọn kì í sì gbé ọwọ́ wọn méjèèjì sókè ní tí wọ́n máa ń lọ sí ìforí kalẹ̀ wọn kì í gbé ọwọ́ wọn méjèèjì sókè nígbà tí wọ́n máa ń lọ sí ìforí kalẹ̀ ní ìbámu pẹ̀lú ẹgbàá wọ̀rọ̀ tó wá láti ọ̀dọ̀ abdullahi ibn umar ibn khattab radiyallahu anhuma قال رأيت النبي صلى الله عليه وآله وسلم افتتح التكبير في الصلاة فرفع يديه حين يكبر حتى يجعلهما حذو منكبيه وإذا كبر للركوع فعل مثله وإذا قال سمع الله لمن حمده فعل مثله وقال ربنا ولك الحمد ولا يفعل ذلك حين يسجد ولا حين يرفع رأسه من السجود أيوة tó wà nù sahih al-imam al-bukhari abdullahi bin umar ó ń fún wa nírò nípa bóńtù sẹ́rí bá nàbí sallallahu alaihi wasallam máa ń ṣe nínú ọ̀rọ̀ wa onígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ ẹ̀rọ wọn máa ń sọ pé allahu akbar wọ́n wá gbé ọwọ́ wọn méjèèjì sókè ní ìgbà tí wọ́n sọ allahu akbar ti bẹ̀rẹ̀ ẹ̀rọ gẹ́gẹ́ bí gbogbo wa náà ti ṣe máa ń ṣe alhamdulillah ṣùgbọ́n gbà wọn bá gbé sókè yẹn ó ní wọn máa ń gbé sókè dọ́gba pẹ̀lú èjìká wọn méjèèjì nígbà tó máa tún sọ pé Allahu Akbar tó máa lọ sí rúkú wọn á tún máa gbé ọwọ́ méjèèjì sókè èyí tọ́pọ̀lọpọ̀ wa pàtì eléyìí ọba mi kí ẹ wo ti gbé ọwọ́ sókè nígbà tó bẹ̀rẹ̀ ẹ̀rọ pé Allahu Akbar àsìkò tó ń lọ sí rúkú náà wà á sọ pé kí ni Allahu Akbar wà á tún méjèèjì sókè àwọn àmbásádọ̀ wa tí wọ́n ibn tala tún ní tọ́jà bí ànábì nínú islam tá a fẹ́ ti torí tiẹ̀ pàtà nábì tì. torí ẹ eléyìí ẹ̀dí ká mójútó ká máa gbé ọwọ́ wa sókè nígbà tá a máa lọ sí rògbò. bákan náà ó nígbà tá a nàbí wa tó sọ pé sami Allahu liman hamida nígbà tí wọ́n bá nàró láti rògbò wọ́n tún gbé ọwọ́ méjèèjì sókè eléyìí tọ́pọ̀lọpọ̀ náà wàá tún pàtì lónìí eléyìí àtúbọ̀lọ̀ mójútó tọ wọlé ayé fàlù dhalika hina yasjud ṣùgbọ́n nígbà tí anabi bá fẹ́ forí kalẹ̀ tí wọ́n bá lọ sí forí kalẹ̀ wọ́n gbọ́wọ́ méjèèjì sókè mà Ibn Umar ní fún aró yẹn wọ́n gbọ́wọ́ méjèèjì sókè mà ńgbà tí wọ́n bá lọ sí forí kalẹ̀ wọlé hina yarfa'u ra'sahu minas sujud bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam kì í gbọ́wọ́ wọn méjèèjì sókè nígbà tí wọ́n bá ń gbórí sókè láti forí kalẹ̀ eléyìí tún wá nínú ẹgbàá wa mi lọ́dọ̀ Bukhari ipe àyè kẹrin fún àtànàbí sọlá àtàlà tuntun máa ń gbọ́ sókè ìyẹn nígbà tí wọ́n bá dìde nàró lọ sí rákà kèló rákà kẹta wọ́n ti kí rákà kejì tán wọ́n ti tàtáyà wọ́n á dìde lọ sí rákà kẹta wọ́n àníwì kẹkẹ títí tí wọ́n dìde dúró ìgbà náà lèyàn sọ pé kí ni Allahu akbar wàá sì gbọ́wọ́ rẹ̀ méjèèjì sókè. ilé ìjà ìmẹ́rin ìtúwa nínú ẹgbàá wọ̀rọ̀ ti Abdullah ibn Umar radiyallahu أفان وقد روي عنه أنه كان يرفعهما أيضا وصححه بعض الحفاظ كأبي محمد بن حزم رحمه الله وسوان إنه يقوامي يا نبي صلى الله عليه وآله وسلم wọ́n máa gbé ọwọ́ méjèèjì sókè nígbà tó máa ń lọ sí ìforíkalẹ̀ wọ́n sì máa gbé sókè nígbà tó máa ń gbórí sókè láti ìforíkalẹ̀ wọ́n máa gbé ọwọ́ méjèèjì sókè nígbà tó máa ń lọ sí ìforíkalẹ̀ wọ́n tún máa gbé sókè nígbà tó máa ń gbórí sókè láti ìforíkalẹ̀ alákọ̀ọ́kọ́ eléyìí apá kan nínú àwọn olùmọ̀ọ́ sọ pé wà fàáhì ṣùgbọ́n Ibn al-Qayyim wọ́n ní àwọn ẹni tí wọ́n ti tọ̀síwò rẹ̀ owó wàhùn àṣìṣe ni o bala yasihu dhalika anhu al-batta kí ànábì máa ń gbọ́wọ́ sókè tí ó bá lọ sí forí kalẹ̀ àbí máa tún gbọ́wọ́ sókè nígbà tí ó bá gbórí sókè láti forí kalẹ̀ eléyìí ọ̀fẹsẹ̀ rìn lẹ̀ rárá bí tí wùlé ó kéré ma látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam. tó wọn tún á sàlàyé lóríṣiríṣi ìdí tí òfin fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n ìtọ́dọ̀gba ni kò fẹsẹ̀ rìn lẹ̀ ìtọ́dọ̀gba ni kò fẹsẹ̀ ẹ̀yìn lẹ̀ ọwa nínú hadithi Malik ibn al-Huwayrith radiyallahu anhu wa nabi sallallahu alayhi wa sallam kana yarfa'u yadayhi fi kulli khafdin wa raf' fi kulli khafdin wa raf' eléyìí ti tún ní riwaayà kan látọ̀dọ̀ imaamu Ahmad rahimahullah tó sì fi madhabu rẹ̀ náà ní ibn Qayyim ní رواية كانت لدى الإمام أحمد في أن اليدين ترفعان في كل خفض ورفع في الصلاة فما زيو ميجي سوكي ني غوغو غوري سوكي أتي غوغو غوري لسلم نينو نتولي حديثي حديث مالك بن الحويري رضي الله عنه أقول نينو أقول ما فسوكي حديثي صحيح ولكنه صحيح عارض ما هو أصح منه فكان شاذا wọn láti tó sàhíì ni ṣùgbọ́n tako èyí tó fẹsẹ̀ rìn lẹ̀ jùlọ ṣàyídà tẹ àárọ̀ tó sàhíì hù àfà pẹ̀lúkọ́wọ́lù tẹ̀lé àfà nígbà tí àdéhùn tó fẹsẹ̀ rìn lẹ̀ tó bá tako èyí tó fẹsẹ̀ rìn lẹ̀ jùlọ èyí tó fẹsẹ̀ rìn lẹ̀ jùlọ láti ṣe kíni láti máa ṣiṣẹ́ ṣùgbọ́n àwọn olùmọ̀sọ yìí pé náà eléyìí sàhíì eléyìí náà sàhíì kò sí pé àlékún ni látọ̀dọ̀ ẹni olódodo lálékún má ti wá látọ̀dọ̀ olódodo tí ọ̀tá kóra wọn pẹ̀lú ti àlejò ṣiṣẹ́ sí. torí ẹ̀ ló ti jẹ́ pé tí wọ́n bá tẹ̀sà yìí pé wàá máa gbọ́ méjèèjì sókè ní ìgbà tó máa lọ sí forí kalẹ̀ ìgbà tó máa ń gbórí sókè láti forí kalẹ̀ kò sí tó burú mẹ́ nítorí hadithi Malik ibn al-Huwayd bó tilẹ̀ jẹ́ pé táwa sà lẹ́sà onípa ànígbé sókè yàtọ̀ sí ìgbà tá a bá bẹ̀rẹ̀ rùn àtìgbà tá a máa lọ rùkú àtìgbà tí abangori sókè láti rògbò àtìgbà tí abájídé síraka kẹta eléyìí gẹ́gẹ́ bí hadithi abdillah ibn umar ibn al-khattab radiyallahu anhu. ṣùgbọ́n àní takò ẹni tí wọ́n ń gbé sókè nígbà tí ń lọ sí forí kalẹ̀ àbí tí wọ́n ń gbé sókè nígbà tí ń gbórí sókè láti forí kalẹ̀ àní ta nítorí òun náà ni mustamsakun sahih òun náà ni tá lè dì tó náà ti fẹsẹ̀ rìn lẹ̀. eléyìí jẹ́ báwọn. nípa káma gbọ́ sókè yìí báyìí madhabu imaamu Malik rahimahullahu ta'ala òun náà ní gbogbo ń tọ́wá nínú àdìsí Abdullahi ibn Umar kíka gbọ́ sókè nígbà tá a bá bẹ̀rẹ̀ ká gbọ́ sókè nígbà tá a máa lọ rùkú ká gbọ́ sókè nígbà tá a máa ń gbórí sókè láti rùkú ká gbọ́ a bá dìde sí ẹlẹ́kẹta ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ òun lè tó dọ́gba jù nínú mọ́kàlá yìí. ọ̀rọ̀ kejì ọ̀rọ̀ tó ti sọ yìí Ahmad náà tó jẹ́ madhab lọ́dọ̀ wọn. ọ̀rọ̀ kejì òní pé a máa gbé ọwọ́ méjèèjì sókè ní ìbẹ̀rẹ̀ ọrụ àti ní padà gbé sókè mà. a máa gbé sókè nígbà tá àgbọ̀dọ̀ gbé sókè mọ́ nígbà tá à ń lọ rùkú àbí à ń gbórí sókè láti rùkú àbí àti lè lọ síraka kẹta. ilé jẹ ọ̀rọ̀ imam abi hanifa rahimahullahu ta'ala. abu hanifa wọn ní bẹ́ẹ̀ lẹ́nu nìkan láti gbọ́ sókè àmọ́ ká gbọ́ sókè nígbà tá a máa ń lọ rùkú ká gbọ́ sókè nígbà tá a máa ń dìde láti rùkú ká tún máa gbọ́ sókè nígbà tá a dìde lọ síraka ẹlẹ́kẹta abad wal abad fi salati kérékéré oṣù tọ́ka kérékéré nù. báyìí ní tani sɔ al Abu Hanifa rahimahullah táwọn ọ̀làdìsì wọn rí ṣùgbọ́n láwọn tún ládìsì kan ètò ti kó fi hàn ìgbà nígbè sókè. wọn هنا حديث عبد الله بن مسعود رضي الله ali أن النبي صلى الله عليه وآله وسلم كان يرفع يديه في الصلاة عند الإحرام ثم لا يعود fanabi sọlá àtẹlẹ máa ń gbé ọwọ́ rẹ̀ méjèèjì sókè nígbà tó bá bẹ̀rẹ̀ ẹrù kì í fi tún padà gbé sókè mà ọwọ́ àkùlé má mo da òkò ní ìgbàdí fi hàn fẹsẹ̀ ẹ̀yìn rẹ̀. wọ́n sì tún ní Ibn Mas'ud radiyallahu anhu min aqwad as-sahaba. kò sí riwayatul aqwa tó bá takò riwayatul faqih ayyuhuma tuqaddam tuqaddamu riwayatul aqwa bẹ́ẹ̀ ilé ìbẹ́nu usulu madhhabil hanafiyya. kí ẹgbà wá tó ti ọ̀dọ̀ ẹni tó ní màá fífi òjò tọ́ba tako tẹni tó ní màá fífi òjò tẹni tó ní màá fífi òjò láti wájú. ọ̀sàhí òun náà ní pé الروايات الصحيحة مقدمة على الروايات غير الصحيحة روايات tó fẹsẹ̀ rìn lẹ̀ láti síwájú yàtọ̀ sí èyí tí ò fẹsẹ̀ rìn lẹ̀ lẹ́yìn rẹ̀ láti pé imáàmù Abu Hanifa rahimahullah sábà kàtírà àwọn hànàfíyà nínú fúnkà wọn máa sọ yìí pé nínú àwọn makruhatu sọdá tó náà nìkan máa gbọ́wọ́ sókè láwọn àyè tá a sọ yìí àwọn àgbàtà àfẹ́tà kórìíra oníkíkà máa gbọ́wọ́ sókè bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà lápá kan nínú àwọn fuqaha al-malikiyya al-muta'akhirin àwọn náà ń wòye pé kọ̀tọ́ ká tó máa gbọ́wọ́ sókè mọ́ nígbà tá a bá gbórí sókè nígbà tá a máa lọ rùkú àtìgbà tá a bá gbórí sókè àtìgbà tá a bá tún dìde lọ sí rákà kẹta àwọn ò pé kọ̀tọ́ nínú ọkùnrin hàtì torí rẹ̀ ẹnìkan kírun níwájú ẹnìkan nínú irú wọn nígbà tí wọn wá bẹ̀rẹ̀ sí ní kírun ó gbọ́ sókè ó tún ká ọwọ́ méjèèjì ọ̀ka lórí àyà pé ìtọ́ takuntí má lè kí máa ṣe nítorí lọ rùkú wọn gbọ́ sókè ó tún nàró láti rùkú ó tún gbọ́ sókè ó tún dìde lọ sí rákà ẹlẹ́kẹ̀ẹ́ tó tún gbọ́ sókè ولما تركت مكروها في الصلاة إلا أتيت به وستي مكروه كانوا مكروهات الصلاة كل يقول سيئة أنت يقول فات لو أن موجتو تو تواني بي في قبات وانو سنة تسبب سيني لعب السيء عب السيء تو الإمام أبو حنيفة رحمه الله قوات مكة قوات مكة وانتوكو كلول مع عبد الله بن المبارك رحمه الله رجوكم حول الكعبة انتو في الكعبة كجبي علماوة ابن قتيبة رحمه الله منه تأويل مختلف الحديث وانت سيموان به واني ابو حنيفة تلجوكو ولو عبد الله بن المبارك ني في الكعبة انه مسجد الحرام ẹnìkan kírun nítòsí ibi tí wọ́n wà onítọ̀ ń gbọ́ sókè níbẹ̀rẹ̀ rẹ̀ ó tún gbọ́ sókè nígbà tí ó rùkú ó tún gbé ọmọ méjèèjì sókè nígbà tí ń nàró láti rùkú Abu Hanifa wa ń bi Abdullahi ibn Mubarak ó ní àwọn yorì ló hádà ẹ̀yàpẹ́ ṣé eléyìí fẹ́ fòlù pẹ̀lú Allahu akbar Allahu akbar sami'a àwọn yorì ló hádà ẹ̀yàpẹ́ ṣé eléyìí fẹ́ fòlù abdullahi bin mubarak ó ní na'am idha kana innama yuridu an yatira hina rafa'a yadayhi fil ihram bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ fò gẹ́gẹ́ bó ti fẹ́ fò ń gbọ́ bẹ̀rẹ̀ rùn ìbẹ́yìn náà sọ pé ọgbọ́ sókè ńgbà tí wọ́n bẹ̀rẹ̀ rùn sọ́fẹ́ fò náà nígbà àbọ̀ hàn ní bàbá dákẹ́ ilé ìtumọ̀ sí fún àwọn olùmọ̀ọ́rí wọn pé púpọ̀ kò yí pé àbórí rẹ̀ dàrú ìyẹn ti súnà wá sọ áá. kí ló ń dọ̀ ọ́ dààmú gan kò bẹ́ẹ̀ tó sọ bẹ́ẹ̀ bò ṣùgbọ́n àwọn nílà káì eléyìí fẹ́ fò ní bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ fò ní fẹ́ fò ń bẹ̀rẹ̀ wọn náà sọ pé kó bẹ́ẹ̀ ń bẹ̀rẹ̀ fẹ́ fò náà báyìí ni hanifa rahimahullah ni ti dákẹ́ torí ẹ̀ á máa gbé àtùgbọ̀tà bá ti dè lọ sílẹ̀kà ẹlẹ́kẹta àníwí kẹkẹta fi dìde dúró dáadáa Allahu Akbar àtùgbọ̀ wà sókè. tọ́ wọn lọ́dọ̀ Imam Shafi'i rahimahullah wọn ní sẹ́ máa dìde lọ sílẹ̀kà kẹta ẹ láti gbàtẹ́ ti gbórí sókè náà sọ Allahu Akbar. ṣùgbọ́n ọ̀tà kò tó wà nù hadithi Abdullah ibn Umar wọn nàbí sọlá ṣẹlẹ̀ wọn insha Allah gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sọ́wọ́n tó tó dìde dúró dáadáa. tọ́ Ibn Qayyim wá ní ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam máa ń lọ sí forí kalẹ̀ yìí o kana sallallahu alaihi wasallam yada'u rukbatayhi qabla yadayhi orúnkún méjèèjì lànàbí máa kọ́kọ́ fi lélẹ̀ síwájú ọwọ́ rẹ̀ méjèèjì thumma yadayhi ba'dahuma lẹ́yìn ìgbà tí orúnkún méjèèjì ti délẹ̀ lọ́wọ́ rẹ̀ méjèèjì ó wá tẹ̀lé méjèèjì lẹ́yìn náà wọ́n méjèèjì thumma jabhatahu wa anfa ìgbésẹ̀ kẹta ìwájú àfimú rẹ̀ ìwájú àfimú rẹ̀ hadha huwa sahih eléyìí lè tọ́ dọ́gba o alladhi rawahu suraik abi sharik an aasim ibn kulayk an abihi an wa'il ibn hujr ra'aytu rasulallah sallallahu alayhi wa sallam. إذا سجد وضع ركبتيه قبل يديه وإذا نهض رفع يديه قبل ركبتيه ولم يروى في فعله ما يخالف ذلك رسل القيم للطعليا إذا حديث وائل بن حجر رضي الله عنه قل يرانا صلى الله عليه وسلم نبا سمع بقوليسا لئي كي هو أولوكم ومجين جنوانا قوكو كل الليل سواء تكون تبقى ومجين جنوانا orúnkún méjèèjì wọn kọ́kọ́ fi lélẹ̀ wọn tó gbé ọwọ méjèèjì lélẹ̀ ìgbà tí wọn bá wá dìde ọwọ́ méjèèjì wọn kọ́kọ́ gbé kó lẹ̀ wọn tó gbé orúnkún kó lẹ̀ àdéhùn yìí báyìí Abu Dawud ọlọgbà àti àwọn míì ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ èyí tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ parí sí ni pé báyìí báyìí kì í ṣe hadithun sahih. tọ́ tí eléyìí bá rí bá ẹni tó bá kọ burúkún lélẹ̀ ìgbà tí ọba ti di ìgbà tí ọba ti di kí ni gbé kú ọwọ́ méjèèjì ẹni tó bá kọ́ múrúkún lọlẹ̀ nígbà tí ó forí kalẹ̀ àsìkò tí ọba ti di láti forí kalẹ̀ yẹn tí ó dìde nàró ìgbà tó bá mú ọwọ́ rẹ̀ méjèèjì kó lẹ̀ yóò dá padà sórí itan rẹ̀ ọwọ́ lórí itan yóò wá bàdúrò ìyẹn jẹ́ tẹni tó kọ́ mú orúnkún lọlẹ̀ ṣùgbọ́n ẹni tó bá kọ́ mú ọwọ́ lọ sílẹ̀ tórúnkún tẹ̀lé ẹ̀yìn ìgbà náà ní kíní tẹ̀lé iwájú àti mú ìgbà tó wọn bá dìde nàró láti forí kanlẹ̀ tó fẹ́ dìde dúró kí náà kọ́kọ́ kó lẹ̀ orúnkún rẹ̀ náà kọ́kọ́ kó lẹ̀ ọwọ́ wà ńlẹ̀ orúnkún ti kò lẹ̀ eléyìí jẹ́ ti ẹni tó kọ́kọ́ mú ọwọ́ lọ sílẹ̀. èyí tí Ibn Qayyim sọ ń bí wípé orúnkún ní ọ̀kọ̀ọ̀kan mú lọ sílẹ̀ eléyìí jẹ́ ìbámu pẹ̀lú hadithi Wa'il ibn Hujr radiyallahu anhu ṣùgbọ́n ìgbàwọ́ ọ̀rọ̀ tó tọ́ka sí lẹ́yìn kò lẹ́wọ̀ sí ìgbàwọ́ ọ̀rọ̀ Abu Hurayra radiyallahu anhu ìgbà nàbí wa sallallahu alayhi wa alihi wa sallam wọn sọ yìí pé idha sajada ahadukum fala yabruk kama yabruku al-ba'ir waliyada'a yadayhi qabla rukbatayhi idha sajada ahadukum sẹ́nìkan nù yín bá forí kalẹ̀ o fala yabruk kama yabruku al-ba'ir kò gbọdọ̀ lóṣù kúnlẹ̀. gẹ́gẹ́ bí ràkúnmí ti ṣe máa lóṣù. wàlíyàbọ̀ àyẹ̀dẹ́yìn kọ́pìlà rògbàdẹ́yìn ṣùgbọ́n ṣe ni kọ́ kọ́kọ́ máa gbé ọwọ́ rẹ méjèèjì lélẹ̀ síwájú orúnkún rẹ méjèèjì. ìyẹn ni pé tí ọba lóṣù kí ni máa kọ́kọ́ gbé lélẹ̀ nù na orúnkún rẹ síwájú ọwọ́ rẹ á síbẹ̀. wọ́n tún wá sọ ibi ọwọ́ rẹ̀ ní kọ́kọ́kọ́ gbélé lẹ́nà síwájú orúnkún rẹ̀ méjèèjì. riwaya yìí abu abdullahi al-hakim an-naysaburi rahimahullah wọ́n gbé jáde nínú mustadrak. al-hafiz az-zahabi wọ́n sì lọ́ọ́ fẹsẹ̀ rìn lẹ̀. abu abdullahi wọ́n ní az أقره على ذلك dhalik أو ní bẹ́ẹ̀ خزيمة أو olùmọ̀mí bíi Ibn Khuzaima àwọn míì náà رحمه الله أو ẹgbà wáyé wà sahih Ibn Qayyim rahimahullah àwọn náà takò kọ́ wà sahih ṣùgbọ́n wọ́n ní báwa ti fẹ́ lò pọ́wọ́ ní ká kọ́kọ́ máa gbélé lẹ́wọ̀n èsì sáàdì ti ń tọ́ka sí ṣe àgbọ̀ yìí dáadáa. ṣùgbọ́n ká tó lọ jìnnà ewu ẹ̀gbàwọ̀rọ̀ wá ilé ibn

èwo lọ̀rọ̀ àdéhùn àbí ìhùrẹ́yìnrà radiyallahu anhu ọ̀rọ̀ ànábì. ntí wá ilé ibn Hujr ti sọ fún wa ń ròyìn níta nàbí sallallahu alaihi wasallam ṣe ní sẹ́yìn. torí rẹ̀ ìní abu abdullahi al-hakim inú àbí sọ pé ìtọ́kàn balẹ̀ sí jù náà ní tó wá nù rìwáyà àbí ìhùrẹ́yìnrà radiyallahu anhu nítorí pé àwọn riwayatu sahiha tọ́wá tó jẹ́rìí gbè láti ọ̀dọ̀ àwọn sàábé fardan fardan ọ̀pọ̀ tayọ̀ ń dàlí kà pé gbogbo wọn tó máa ń kírun ọwọ́ ni wọ́n máa kọ́kọ́ fi lélẹ̀ náà. eléyẹn sì jẹ́ tasdiqan amaliyan lima jaa fi hadhihi riwaya ìjẹ́rìí òdodo ní fún tọ́wá nù riwaya yìí. sójú ò ní rọrùn. tọ́sọ̀ náà torí di eléyìí eléyìí fi hàn wá pé ọwọ́ lákòókò gbélélẹ̀ síwájú orun fún gẹ́gẹ́ bó ti wá nù àdébí Abu Hurairah radiyallahu anhu. Al-Imam Ibn Qayyim rahimahullah wọ́n ní yẹn ẹgbà wáyé pẹ̀sẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n ẹ̀gbọ́ yìí. wọ́n ní ká kọ́kọ́ fi orúnkún lélẹ̀ síwájú ọwọ́ ká fi orúnkún lélẹ̀ síwájú ọwọ́ ló ṣe déédéé pẹ̀lú tọ́wánú àdébí. wọ́n ní torí pé wàlíyàbọ̀ ya kọ́bílẹ̀ rúpẹ́tẹ́yìí nínú àwọn èsì sámúwá ni kéèké sọ̀rọ̀ ànábì mùdíràjì ni kọ́rọ̀ Abu Hurairah lílé yẹn torí pé ń tá a mọ̀ o ní pé ọwọ́ ni ràkúnmí àkọ́kọ́ fi lélẹ̀ náà síwájú orúnkún tọ́pọ̀lọpọ̀ ni wọ́n bá rí ràkúnmí rí bóyá lè dájọ́ yìí bá fẹ́ lóṣù. tọwọ́ ní ma kọ́kọ́ ká lélẹ̀ ní ma kọ́kọ́ fi lélẹ̀ náà ní àbórúnkún náà orúnkún ní ma fi lélẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ bá ríra fún mi rí tẹ́ rí ewúrẹ́ rí ewúrẹ́ bá fẹ́ lóṣù kí ni ma fi lélẹ̀ náà. ṣé ṣé wájú lórúnkún rẹ̀ wà ní àbẹ́yìn. Tọ́pa wàhálà nù. Tọ́pa wàhálà nù láyé jọ. Tí síra fún mi máa fẹ́ lóṣù. Ṣé ọwọ́ tiwájú ní ọkọ̀ kálílẹ̀ ní àbídẹ́yìn? Nàá. Kò sí yàtọ̀ ẹ ti sùúrù kò sí ìyàtọ̀ láàrin ràkúnmí àtàgbò àti àgùtà àti ewúrẹ́ àtògúnfe kò sí ìyàtọ̀ láàrin wọn gbogbo wọn pátá tó bá fẹ́ lóṣù bákan náà wọn máa lóṣù ewúrẹ́ tó wà lẹ́yìn o gbàtọ́ fẹ́ lóṣù lánàá kí lọ́kọ́ fi lélẹ̀ rẹ̀ ṣé iwájú ni àbí sẹ́yìn ẹ́ iwájú ni bàbá yìí iwájú ni. wọn àwọn olùmọ̀ ẹnu wọn náà kò ẹsẹ sòrò ẹnu gbogbo àwọn olùmọ̀ náà kò pé tiwájú ni máa kọ́kọ́ fi lélẹ̀ ibi tí wàhálà ti tẹ́lẹ̀ nu wípé tiwájú ni máa fi lélẹ̀ alẹ́ ìsọ̀rọ̀ àdìsọ́là ẹ má ẹ ya pàtí ká burúkú tó ń kú ní ma kọ́kọ́ fi lélẹ̀ ní káwọn ya pàtìkà kọ́kọ́ fọwọ́ lélẹ̀ gbogbo wọn ni wọn kò lórí pé ọwọ́ tiwájú ni ma kọ́kọ́ fi lélẹ̀ náà ṣùgbọ́n tí ọwọ́ tiwájú lorúnkún wà ní àbí sẹ́yìn. àwọn olùmọ̀ nípa èdè lárúbáwá àwọn olùmọ̀ nípa èdè lárúbáwá nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn díkẹ́rẹ́nì ńláńlá ṣẹ́bi lè sáré làárọ̀ wọ́n sọ pé orúnkún rà fún mi. iwájú lọ́wà pípé orúnkún ràkún mi iwájú lọ́wà eléyìí tó túmọ̀ sí pé orúnkún ní máa kọ́kọ́ fi lélẹ̀ táwọn bá ya pati ńkọ́ ọwọ́ la kọ́ fi lélẹ̀ nínú èsì tí ibùdó kọ́ yìí ń sọ ó ní àwọn ń ṣèdè lágbáwọ̀ ni so eléyìí wọ́n ní lódodo apá kan náà àwọn elédè lágbáwọ̀ náà sọ ṣùgbọ́n àwọn kan sọ pé wájú lọ́wọ́ ìgbà tí rìwáyà tó ti sọ pé wọn láǹkọ fi lélẹ̀ tó lágbára ju rìwáyà àgbẹ orun tó láǹkọ fi lélẹ̀ káfí léyìí káfí pélé yìí ó lè tú kọ́lá àti àti òzìrò kọ́sì rìwáyà tó sọ pé orúnkún ni kò fẹsẹ̀ ń ọkàn kù sọ wéde lárúbáwá ẹsẹ̀ tún wà wàlhámdùlélà torí ẹ̀ gbogbo ètò tí màmú nǹkan yìí ń pọ̀ ń aniji ẹ̀ rẹ̀ láti mẹ́ta á mẹ́sàn-án nínú ọ̀pọ̀ láti sọ yìí pé àlórúkọ lápọ̀ fi lélẹ̀ tẹ́ aláwa tó kọ́ lápọ̀ fi lélẹ̀ wà alhamdulilá tó hàn àtọ́gbọ́n ọ̀hún alhamdulilá ẹ̀ṣẹ̀ wọn lẹ́yìn ilẹ̀ ẹ̀ń ìtọ́jú ọ̀gbọ́n Allah jẹun ṣé ìlú ń dọ́gba yìí. títí extension ọ̀sọ́ ni ń tọ́tọ́ kíkó dúró síbẹ̀ extension wájú ìmáà máàmù ní àyà lọ dúró bẹ̀ kẹsì wọ́n tún kí wọn lẹ́yìn máàmù bóòlù sì fẹ́ kọ́ sí ẹni fún àwọn àjọ yìí. يقول النبي صلى الله عليه وسلم إنما جعل الإمام ليتم به. إمام بواجر يقول بابا وقصير gbàtí ọ̀fẹ́ wa lọ dúró níwájú ìmáàmù tó ní wá òkọ́tì rẹ ni pẹ̀lú ọ̀nà wá òkọ́tì. wọ́n gẹ́gẹ́ mọ́tíláṣí ìtúsí wa a rí kí wọ́n ń béèrè gbogbo gbà pé àwọn ti dúró wájú ìmáàmù ọjọ́ pé ẹjọ́ wájú ìmáàmù ló ti wá. nítorí pé bí kíbla ti wà ẹ̀ bá ń ta dúró bá kò sí bó ti lè sọ pé wájú ìmáàmù wọn wà. tòwọ́n pọ̀ lọ báyìí ìwọ́n bí kíbla ti wà ó dájú pé ìmáàmù náà lọ́wọ́ àwọn àjọ everybody níbi mẹ́tíláṣí ti ṣe wà bí. sọ̀tọ́rí délé ẹni tó bá yẹ pé agbọn agbọn ọ̀tún mẹ́tíláṣí síwájú lọ́ba ráyè sí kọ́mọ kí òun kọ́kọ́ kàn balẹ̀ nítorí pé kò bọ́ sí iwájú ìmá. tẹ̀bá sì wọ́n bí tí ẹni tó ń bẹ wájú ju ń bẹ wà síbi tí ìmáàmù wáyé pé ìmáàmù lọ́wọ́ àwájú. pẹ̀lú ìjẹ̀bù síta. lọ́dọ̀ àmàlìkìyà wọ́n ní kò burú yálà ha ni àbí ọ̀hà o lè kírun wájú ìmáàmù máàlì kẹrọ ọ̀hà o lè kírun wájú ìmáàmù wá akórira rẹ̀ àmọ́ onírun ìtọ́dọ́gba jù ní kò onírun gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn ìmáàmù yòó rákà keta, bí wọ́n tètè parí àtáyà mi. eléyìí tó bá jókòó kòkòrò tó bá sì dìde nàró lẹ́ẹ̀kan náà ọ̀daràn ṣùgbọ́n o tó bá dé pẹ́yìn ìmáàmù ló bá wà tí ìmáàmù tó ń kírun lẹ́yìn rẹ̀ tó bá ti jókòó bẹ́ẹ̀ àti sọ pé ní dìde nàró kíá kékeré wọ́n àwọn olùmọ̀sọ yìí pé tí ìmáàmù bá dìde dúró tí ò jókòó ìjókòó àlèsèrè àhàyẹ tí ìwọ bá ti lè jókòó rẹ̀ tọkọtà àkọkọtà mọ̀kàlẹ́fà ìyapa ti hàn láàrin wa ti ìmáàmù. ó sì wá nù hadith pé innama ju'ila al-imamu liyutamma bihi fala tahtalifu alayhi. wọ́n fi ìmáàmù síwájú ní kẹ́lẹ́ bá máa wà òkọ́ tirẹ̀ má yapa ti. ìyapa tó sì hàn ń láàrin ìmáàmù ti dúró ìwọ sì jókòó yàtọ̀ sí ìmáàmù dáwọ́lẹ̀ èmi káwọ́ lórí ara wọn lórí àyà kò sí ìyapa tó hàn bẹ́ẹ̀ nítorí pé dúró lájọ wà òun dunra rẹ̀ ládàá títẹ̀lé súnà èmi ò dunra mi títẹ̀lé súnà eléyìí yàtọ̀ sí pé ti dúró èmi jókòó torí ni. tí máa ń kírun lẹ́yìn àwọn èèyàn ètò dáàjù ní kó rí dájú pé òun ti fi yí àwọn èèyàn tó wà lẹ́yìn òun ikú wọn jókòó orú jókòó báyẹn òun àmà ṣe nítorí kó má bàa jẹ́ pé ńgbà tó parí rákà alákọ̀ọ́kọ́ tó ṣe Allahu Akbar ibi kálukú ti mà ní pé dúró ló ti wà. tó ìwọ sì jókòó sẹ́wọ̀n pé ogun yẹn ó ti dìde torí kó má bàa jẹ́ pé wọn náà lọ́ọ́ fà tí wọ́n fi ya pàṣẹ ọ̀ bẹ́ẹ̀ làwọn olùmọ̀ọ́ sọ pé tó dáa ní pé tí ní ìmáàmù náà bá ń kírun fáwọn èèyàn kan máa ṣe. ìgbọ́n tó bá dé pẹ̀lú kó tu tírèn àwọn ẹni tó ń kírun lẹ́yìn rẹ̀ tíjà máa rè ní létí òsì tó burú mẹ́. a sì máa ń gbé nínú Islam àwọn òní mọ́sálásí kan tó jẹ́ tiwa pàtó gbogbo mọ́sálásí ni tiwa. gbogbo ibi tá a bá dé sásìkò òun bá tó á kírun bẹ́ẹ̀ ó yàtọ̀ sí pé àwọn jama àwọn mẹ́mbà wa di àná torí de ilé ibà ibà ṣe ṣe àti mà wọ ọgbọlọgba wọlé kò sí tọjọ bẹ́ẹ̀ ní ìgbà torí ẹ ló ti jẹ́ pé tó dáa jù ní pé tí máàmù náà bá ń ṣe máàmù fáwọn èèyàn kó má ṣe kó má ṣe ilé ìjẹun tó ṣe jẹ mẹ́rin wàlẹ ìfọsọláwọsọ nítorí pé àti màkú ìtọjọgba nu súnà ní pé ńgbà tó bá ṣe jẹsẹ tó lè fẹrà ìgbà tó bá gbórí sókè láti ọlọ láti forí kalẹ̀ ló máa ṣe ọlọ àtúbọ àti ìjókòó. kìí pé láti ìgbórí tó fi jókòó ní wí kankan tẹ̀mí tó bá pèèyàn ní wí kankan sì ó yízì ṣùgbọ́n ó sọ Allahu akbar kẹ́bí hadith Abi Humayd as-Sa'idi ó ti ṣe tọ́ka sí i nígbà tó ń gbórí lọ́dọ̀ Allahu akbar tó ìjókòó pàtó bá wá dìde òun ní sọ kankan mọ́. Náà. á ní ká nǹkan ká ṣe fún ọmọ àti pé tó tọ́ ó jẹ́ pé ká wà lórí ìjókòó ẹni tó ṣe kọ́ mọ́ nǹkan má ti ṣe tó ṣe kọ́ mọ́. kẹ́ni tí. ẹni tó fẹ́ ṣe nǹkan mọ̀ ó sì wà lórí ìjókòó. kọ́ máa ti kọ́ mọ̀ rárá o. ọmọ tó ní ti pẹ̀lú pé òun ti bẹ̀rẹ̀ tọ́wọ́ àjókòó ọmọ ti kọ́ mọ̀ ilé ẹ̀ bí dàá àdáadáa lẹ̀ so competition pé mi ni màá ṣe ìwọ kọ́ ló ṣe kò gbọ́dọ̀ mú àtúnṣe ń tọ́ta pẹ̀lú. ìjọ ajẹ́ pé kó tó gbá máìkì mú láti jọba lọ́wọ́ fọ́lọ́lá fún kó lè jẹ́ pé wọ́n mú fi lẹ̀ fún ẹ ti ọ̀nà tẹ́ ẹ̀ fi ní jó rí ṣe. ìjọba ti rí pé àtijọ́kù ló ti bẹ̀rẹ̀ ẹ wọ́nà tí òfin ní parí ẹ̀. torí pé ètò ìṣe yẹn káà fún gbàtí báwò títí tó ti di ọlọ́gbọ́rọ́ ẹnìkan kan gba máìkì ti ẹ̀gbọ́n ọlọ́wọ́ ẹgbọ́rú lọ́wọ́ ẹ̀gbọ́n náà yóò máa rẹ tiẹ̀ lẹ̀. ìdí dàbí tí orí ti parí ni pé ọ̀fẹ́ da tí ò sílẹ̀ ní Islam ìjókòó ló ti bẹ̀rẹ̀ kọ́ ẹ̀ dì lọ́nà rẹ̀ tó lẹ́yìn rẹ̀ ìgbà wo láti ẹ̀kọ́ àmà Ànábì sallallahu alaihi wasallam wọ́n pa wọn láti ibi kí wọ́n máa gbé ìran kó tó di pé wọ́n ra wọn ẹ gbọ́dọ̀ ṣe nǹkan ọmọ kẹtó rí wọn. so wọ́n sọ pé Bilal òun ní ó máa ń wu ọ̀nà bí táwọn àbí ọgbà wà ẹ gbọ́dọ̀ ṣe nǹkan ọmọ kẹtó rí mi kí ẹ ṣe pé ẹ rí mi wájú yín bọ́ ọ̀tẹ́ ti rí pé mò ń bọ̀ ṣùgbọ́n àwọn tìrìbá nàbì sallallahu alaihi wasallam ń bọ̀ ó lè má ti yọ sí ibi tí gbogbo èèyàn ti rí Bilal ó ti bẹ̀rẹ̀ pamọ́ débi pé ìjọ kan anábìsọ̀lá àti nàzọ̀kọ̀ má máa tiwájú mi pẹ̀lú kọ́mà yẹn ni pé tó rí mi ọ̀gbọ́dọ̀ sí si tó ti wá ń sìn kọ́mà anábì dé anábì ó kírun lẹ́yìn náà wọ́n lè ti sìn kọ́mà kí ìmáàmù náà tún máa yẹ sáfù tí wọ́n dúró déédéé tí dúró déédéé kó tó wá di pé wọ́n bẹ̀rẹ̀ ẹ̀rùn kó tutù yọ bẹ̀rẹ̀ ẹ̀rùn bẹ́ẹ̀ kò sí tó burú bákan náà ẹni tí ó sì fẹ́ yóò ṣe nǹkan ọmọ èyí ti ṣe dandan òní pé tó ti ṣe nǹkan ká dìde dúró lọ́pọ̀lọpọ̀ láfíríkà tí wọ́n á bí wọ́n tó bẹ̀rẹ̀ kọ́ ọmọ kankan lóko ti dìde dúró ti máa tó sáfù ilé yẹn kò sí ẹ̀rí kankan tó mu wa ọ̀rọ̀ Imam Malik rahimahullah ọlọ́dọ́gba tó mi kíkẹ́ àní dìde àfìgbà tó bá tẹ́ kálukú lọ́rùn báyà báyà láàrin báyà ń eléyìí tó yàtọ̀ sí ohun tí àwọn kọ̀kọ̀ ha omi sọ. gẹ́bí imaamu ahmed ó ní tí wọ́n bá sọ pé qad qamati s-salah kálukú gbọ́dọ̀ sí ilé. tó eléyìí kòkó náà lẹ́rìí qad qamati kò túmọ̀ sí pé kò dìde. sòṣùgbọ́n tó dájú ni pé o ò lè bẹ̀rẹ̀ ẹ̀rùn níjókòó nígbà tó lágbára láti dìde dúró kírun. ẹ ti parí ìkọ́ lẹ́yìn ìgbà tí wọ́n máa parí ẹ̀kọ́ màtẹ́lẹ́rì tí wọ́n tó sáfù àwọn èèyàn wọ́n máa tún wọn ṣe tí wọ́n máa kó òdó dáadáa òdó dáadáa ṣùgbọ́n ní áfíríkà ń bè wọ́n ti sọ pé sún mẹ́yìn wọ bọ́ọ̀bì wọ ọyẹ ti kọ́ màní àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀rí pé tí máa ṣẹlẹ̀ láfíríkà nù níbikíbi so eléyìí náà bóyá wọn ṣe ń torí wá gidi pọ̀ láfíríkà ni torí nígbà tí wọ́n bá ṣe kọ́ ọmọ ìtàn náà gbígbà náà ni lè má mú wa tẹ̀sẹ̀ máa pé kínní bóyá kìí ṣe kíkà ti tó sáfù kalẹ̀ kó tó di kó wọn ṣe kọ́ ọmọ tán á sì ṣe kọ́ ọmọ imam olóni responsibility yẹn ìgbà míì àti máa ń ta ẹnu àlà wọ́n ń pèrún wọ́n á máa sọ pé ẹ̀tún sáfù kọ́ dọ́gba tí ẹni kó pèrún tí ẹni kó ṣe kọ́ ọmọ kọ́lá tó imam ni ó gbé ẹ̀tún sáfù kọ́ dọ́gba ẹyẹ ẹsùn mẹyìn tì bàbá ẹyẹ ẹkọ síwájú ẹsùn báyìí tó iṣẹ ìmáàmù lélẹ tó ṣùgbọ́n nǹkan tẹ́ rí pé máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tí wọ́n á bí ni pé àwọn èèyàn máa gba sẹ́ẹ̀lì máàmù ṣe tó bá ti sọ̀rọ̀ wọn lè kàn lábò bí bá ti ṣe nù bẹ́ẹ̀ se ṣe nù àdéhùn wo ló ní kẹ́ ẹ síbẹ̀ bẹ́ẹ̀ máa pé ẹ̀sìn ni àwa ń ṣe kìí ṣe àṣà ẹ̀tọ́ apá sáà ní bẹ́ẹ̀ là á ṣe ṣùgbọ́n bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ló ti wá nù súnà wípé anabi wa sallallahu alayhi wa sallam wọ́n sọ fún ẹnìkan tí ń pè ń jọ́ka tójú ń rọ̀ lọ́wọ́ wọ́n ní kó fi kún lẹ́yìn ìgbà tó bá sọ wípé hayya ala al falah kó sọ pé sallu fi rihalikum ẹ̀kí òun lè yàn sọlù fèrè àlékún ẹkẹrùn lẹ́yìn yẹn fẹni tí o ti wà mẹtìláàsì. tó bá gbọ́ tí wọ́n ń wí yẹn tó ọ̀rọ̀ tó ti sọ gbígbọ́ rẹ̀ oríṣi méjì ọgbọ́ ọmọtúmọ̀ rẹ̀ ọmọtúmọ̀ rẹ̀ ṣùgbọ́n kò gbọ́ so ẹni tó bá gbọ́ tí ọmọ túmọ̀ rẹ̀ kọ̀ gbọ́ náà ní àmì tí wọ́n tún fi kúrò lónìí yóò tún máa bọ̀ ẹni tó tún gbọ́ tí ọmọ túmọ̀ rẹ̀ òun try láti apply rẹ̀ náà. ṣé tí onítọ̀hún tó bá já sí ẹni tó mọ̀ sí ẹni tó mọ̀ máa nì tó wá wá sí mẹ́tíláṣí. kò sí wàhálà kò sí wàhálà tó bá ti máa ń tí ó fi borí kò bá tiẹ̀ wá kó tutù ṣùgbọ́n tó bá wá tó bá tutù á sọ pé pọ̀tẹ́lẹ̀ súnà ànábì sọ̀rọ̀ àìsọ̀rọ̀ ànábì náà ló sọ alóṣù kòkòrò ká máa kírun mọ́síláṣí àwọn náà sọ fún akótó tó bá rò ká kírun lé wa. kò sí wàhálà kọ́dà kódò ọ̀la bẹ́ẹ̀ làwọn bàbá wa ò fi sàrẹ̀ wọ́n ní sáà máa ń kírun tá a tó sáfù tó sáfù tó sáfù àwọn tó sáfù débi tó dò wá odò yẹn wá la sáfù yẹn láàrin kó tuntun di pé ní ìdàkè àwọn míì tuntun sáfù kò sí tó burú mẹ sáfù kan náà ni. àwọn àlùmọ̀ tí wọ́n ti fún kí wọ́n lẹ́tọ̀ọ́ kí a tò sí ẹgbẹ́ náà níwájú. kò sí tó burú mẹ́ta ti má lọ síwájú imam lẹ́gbẹ̀ẹ́ imam kò sí tó burú mẹ. àmọ́ kì í ta pọ́ọ̀sì rẹ̀ apọ̀ ọ̀tún rẹ̀. wọ́n á jẹ́ sí wọ́n á bá ní lọ́sì pọ̀tọ́ nítorí irun táwọn kékeré eseru báwọn jẹ́ ṣe fẹ́ jẹun nítorí pé tiẹ̀ fẹ́ san tiẹ̀ fẹ́ san ó ti di gbèsè àwọn ti ń àsìkò oṣù tí ọwọ́ afẹ́ kí lóòrù lẹ́yìn tiwọn kò ní jẹun gbára gbóná lọ́nu. wọ́n wá ṣe ní rectangular shape torí pé ọkùnrin tó sá fún tẹ̀gbẹ́ kan wọ́n fi bàárẹ̀ àti lẹ́gbẹ̀ẹ́ òsì àwọn obìnrin tó sílẹ̀. ní tó dáa jù ní pé káwọn obìnrin wà lẹ́yìn ní tó dáa jù nìyẹn àmọ́ tó bá pò gírí ni wọ́n fi dì kò sí tó mẹ́. máa sọ ní wà mí ẹ̀rí tí wọ́n lọ sọ báyìí wọn kì í ṣe ah. ń tọ́tọ́ ka sínú àti sàlàyé o. náà ìbéèrè yẹn ló pàtàkì nígbà náà fi sọ̀rọ̀ láàrin sẹ́lẹ̀ lọ tí wọ́n á ní tó jọba ń rọ̀ kẹ́ni tí ń pè wọn sọ fún sọ́ọ̀lù òkèèrè àlè. àtúntò àdéhìí tó sọ pé tẹ́ ẹ bá gbọ́ sẹ́ni tí ń pè wọn pè wọn ọ̀pọ̀ olómi yọ kóòlù. irun tí ń sọ ní kẹ́yìn náà sọ nígbà tẹ́ni tí ń pè irun tó bá sọ pé sọ́ọ̀lù òbèrè hàlẹ́ kí làwọ̀ sọ. torí ìgbà tí ìgbà tí wọ́n sọ pé hayya ala salat òní la hawla wala quwwata illa billah hayya ala al-falah la hawla wala quwwata illa billah sallu fi tó bá sọ pé la hawla wala quwwata illa billah kò sẹ́rì tó bá sọ pé sallu fi rihalikum kò nítumọ̀ nísì tó bá sọ pé wọ́n ní kírun lé wọn náà ké kírun lé tó bá sọ pé la hawla wala quwwata rẹ̀ dá ń bẹ̀ kò sọ́gbọ́n kan kò sì sí agbára kan àfitọ́ lọ́n ó nítumọ̀ àmọ́ kò dáa nítorí kẹ́ ẹ̀rí kan ò sí fún torí de lè wà dákẹ́ mẹ́ o ìdí ni wípé kò lè bá ẹ̀rí tó fẹ̀ yẹn lọ ìdí ni wípé ẹ̀mí ló lẹ́gbọ̀ọ́ tí wọ́n sọ báyìí títí tọ́dún òfin yípo nàám ẹ̀mí ló bá ẹlòmí ọ̀gbọ́n rí láyé rẹ̀ náà ní akẹ́kẹ́ ní sọ́fóòrù tún dáwọ́ yìí o wá tó ń torí anádìr làkọ̀ mọ́lá nàám àríkùsọ̀. Thank ẹnìkan kan wá bá kẹ́nìkan bá wá bá kódà kó ti fún wa rògbò pẹ̀lú ìmá kó tó di fún agbórí sókè tẹ́nìkan bá tilé wá bá ó ní rákà mọ́tẹ́nìkan kan bá wá bá títí náà fi parí ìrìn kò ní ìrìn torí àdìsá nàbì sallallahu alaihi wasallam sọni láǹfọ láǹtẹlẹ mọ fẹrẹdẹ sí irun fẹni tó dání gbẹdúró lẹ́yìn sáfù kò sí irun kẹ́ni tó dá nìkan dúró lẹ́yìn sáfù. ẹni tó ṣe ìdàgbà bẹ́ẹ̀ nìkan tó ń ṣàbàrà ó bá wọlé ó súnmọ́ ká má rí mẹ́rin a ti àgbóyò lọ́sẹ̀ tẹ́lẹ̀ náà kò sọ pé kò ọ̀pá níbọ̀lì. torí pé lábẹ́ òfin ọlọ́run òní pé máa ń sábàkọ ìlà ṣẹ́yìn ọ̀húwà ọ̀húnlẹ̀ ẹ̀bẹ̀. ìlú akọ́ débì kan ọlọ́lẹ́tọ̀sí. òun bẹ sábò aláwùkọ fẹ dá padà sẹ́yìn pé ha tó ń lọ ní kí wọ́n jẹ late comer wọ́n ń bọ̀ nítorí pọ́ láti ń bẹ fún ká dúró sábò alákọ̀ọ́kọ́ sẹ́wọ̀n kéèyàn lè yọ̀ mú pàdánù rẹ̀ sàmúlò wá bínú fẹ́dọ̀ tó ti báyìí tó ti tẹ̀lé ọ̀tọ́ ìgbà ọ̀fẹ́ kò sí wàhálà ńgbà tó bá kírun tán yóò dá